ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا نوم يهديه لا فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته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 في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته arọ àwọn ọmọ ìyá wa pé káwọn bínú ara ni ò gbé kò gbé pẹ́ẹ́lí pàápàá but nínú pẹ̀lú àdúrà yín Allah subhanahu wa ta'ala ó ó bá fi ìyàtọ̀ sí eh, malaria ló fẹ́ ló fẹ́ ó fẹ́ sọ takute sí lẹ́sẹ̀ as usual eight thirty la ń bẹ̀rẹ̀ àdèmọ́ ó yẹ ká parí ní eleven thirty ọmọ yàrá Abdulmajid Sulaiman tó pè wá fún marriage ní last week òní ni marriage rẹ̀ ọ̀rẹ́ inṣàlá al-karim kó tó di pé ayọ̀jú síbẹ̀ <clears throat> gbólóǹkan sí méjì kí ọba adéda allah subhanahu wa ta'ala kó fi ṣe sábàbí oríire fún aláyé mi àti gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama gẹ́gẹ́ bí a ṣe bẹ̀rẹ̀ síwájú àwọn nǹkan bíi mẹ́wàá tí a mójútó gẹ́gẹ́ bí mùsùlùmí tó jẹ́ pé látara rẹ̀ Allah subhanahu wa ta'ala tí èèyàn bá ti mójútó àwọn nǹkan wọ̀nyí kò ní ṣìnà ní gbogbo gbà gbogbo gbà yóò wà ní ojú ọ̀nà tí kò ní ṣiṣẹ́ amú àkọ́kọ́ wa Allah subhanahu wa ta'ala subhanahu wa ta'ala ó ní wala taj'al ma'a Allahi ilahan akhar fataq'uda naam. ملوما مخذولا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما الله سبحانه وتعالى ta'ala ó ṣe gbogbo àwọn àlàyé ni wípé ká kọ́kọ́ ká tó lọ́nkàn sí kí ni àjùbà àkọ́kọ́ má bá ọba adẹ́dà wá eh, fi nǹkan kan wórogún ní tó máa sìn tó fọkàn tẹ̀ tó gbára lé tí ó máa páyà tàbí tó máa sádi tó o bá ti ṣe eléyìí ó di ẹni àbùkù níwájú ọba adẹ́dà tó o bá ti di ẹni àbùkù níwájú ọba adẹ́dà gbogbo nǹkan tí ọlọ́run ọba dá ó di ẹni àbùkù níwájú rẹ̀ ìyẹn ni wípé sábàbí kí ọ̀rọ̀ ó dojúrú máyà lọ́wọ́ àkọ́kọ́ rẹ̀ ó ní ṣírkù kéèyàn gbára lé nǹkan mi yàtọ̀ sí ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala kéèyàn páyà nǹkan mi yàtọ̀ sí ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala kéèyàn sáàdì nǹkan mi yàtọ̀ sí ọba adẹ́dàá èèyàn ò gbọ́dọ̀ fi nǹkan mi búra àyàfi ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala shirkiyat ọ̀nà tí ń gbà wọnú ṣẹ̀dá ó pọ̀ kéèyàn má ṣe nǹkan kan láti fi wá ojú rẹ ọba dẹ́dà nìkan Allah subhanahu wa ta'ala ó wá sọ pé tí ọlọ́run ọba gbé nílẹ̀ ni alla ta'budu illa iya a gbọ́dọ̀ lo ìgbésí ayé wa pẹ̀lú òfin kan àyàfi obìnrin ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala gbogbo ohun tí a bá fẹ́ ṣe ntí ó gbọ́dọ̀ pàtàkì ní ọkàn wa náà ni wípé bó ni ọba adé kí ni òfin ọba adẹ́dà ní orí rẹ̀ ìyẹn ni ìbádà ìbádà ni wípé gbogbo tí a bá ṣe nígbèsè ayé wa ká ṣe é ní bí ọba adẹ́dà ṣe fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó túmọ̀ sí wípé kí ni gbogbo ìgbésí ayé wa ẹnìkan ṣoṣo la gbọ́dọ̀ fi jọ. taani ni olúwa ó ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam eléyìí ló bí gbogbo nǹkan a gbọ́dọ̀ ṣe lójú ọ̀nà sunna tó ń túmọ̀ sí wípé bá a ṣe gbọ́dọ̀ sá fún ṣíríkù a sá fún bídẹ́ àbẹ́ náà òun ló fi jẹ́ pé a lo àsìkò tó pẹ́ lórí àwọn nǹkan tí ó lè yàtọ̀ sí bí òjíṣẹ́ náà sọ̀lá sọ́làm ṣe mú wa tí ń jẹ́ bídà á àti bí a ṣe máa sá fún un. Allah subhanahu wa ta'ala gbàtọ́ wáyé ju eléyìí tán wọ́n ní wa qada rabbuka alla ta'budu illa iya wa bil walidayni ihsana káwá ṣe dáadáa sí àwọn òbí méjèèjì àlàyé tí Allah subhanahu wa ta'ala ṣe lórí e, ìmójútó òbí ó pọ̀ ọdẹ gbọ̀ngbọ̀n pàápàá jùlọ nígbà tí wọ́n bá dogbó ìgbà tí wọ́n bá dogbó yìí generation gap máa ń ṣẹlẹ̀ àwọn nǹkan tí wọ́n bí wọ́n ṣe ṣe á ti di bí nǹkan àná á fẹ́ jọ bí àsè débi pé ọ̀dọ́ ó lè má lè mú àwọn ìṣesí àwọn arúgbó báyìí mára mọ́ Allah subhanahu wa ta'ala kì wá lọ pé a gbọ́dọ̀ ṣọ́ra àsìkò tá a gbọ́dọ̀ ṣọ́ra nìkan la taqul lahuma a gbọ́dọ̀ ṣe wọ́nyìn wọn èwo lélẹ̀ la wala tanharhuma dépò pé a tiẹ̀ wá jágbe mọ́ wọn wa qul lahuma qawlan karima a bá wọn sọ̀rọ̀ ní ọ̀rọ̀ àpọ́nlé Allah subhanahu wa ta'ala kò fi máa nídìí eléyìí ó ní waqfid lahuma janaha dhulli rahma. Uh, bí ẹyẹ tàbí adìẹ tó bá bímọ tán ṣàmọ̀ wípé ẹnikẹ́ni tó bá fẹ́ rìn ní agbègbè ọmọ rẹ̀ yàtọ̀ sí pé ẹyẹ yìí tàbá adìẹ á ṣàgògò bo ọmọ yìí á pakuru mọ́ ẹnikẹ́ni tó bá fẹ́ rìn ní gbègbè ó fi eléyìí ṣe àpèjúwe fún wa. ká ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àwọn òbí wa nígbà tí wọ́n bá ti dàgbà tán kí ni wọ́n jẹ kí ni wọ́n mu ìtọ́jú wọn ìṣesí ìdàgàbò wọn ìmá fi ojú àánú wò wọn kì í wá ṣe lẹ́yìn nìkan ìmá kún fún àdúà fún wọn ọkọ rọbì rahamuhuma kama rọbàyà ni sọ̀rọ̀ ká wá máa bẹ ọlọ́run ọba yìí pé bí wọ́n ṣe ṣe pẹ̀lú àwa náà tí wọ́n rè wá nígbà tá a wà lọ́dọ̀ lọ́mọ ọwọ́ wọ́lọ́wọ́n ọba bá ń kẹ́ àwọn òbí mi bá ń gẹ̀ wọ́n ìyẹn tí wọ́n bá wà láyé wọ́n wà láyé o wọ́n jẹ́ mùsùlùmí o wọn ṣe mùsùlùmí ọ̀ràn yẹn ni pé ká ṣe àwọn eléyìí fún wọn. tí ọlọ́run bá wá kádàrá pé wọ́n ṣe mùsùlùmí ọ̀ràn yẹn ni gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí ká máa gbé mẹ́sẹ̀gì ẹ̀sìn Islam fún wọn ní gbogbo ìgbà tí ó fi di wípé tọ́lọ́wọ́n bá bá kádàrà wípé wọ́n ó ti ara wa ṣoríire kí wọ́n gba ẹ̀sìn ọkàn wọn ó ti tibẹ̀ yí padà tí wọ́n gba Islam a máa pèjúwe wa ọmọ ìyá wa tó jẹ́ pé màmá rẹ̀ yìí ṣe mùsùlùmí ó máa ń tọ́jú màmá yìí dáadáa ẹbí yìí pé màmá yìí òun gan fúnra ara rẹ̀ ló pe ọmọ yìí pé kí ni ń fẹ́ ná kí ló fẹ́ kóun ó ṣe fóun ní àdúà ní tí ọlọ́run ọba ó fi tètè yọ́nú sí àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọmọ ìyá wa yìí ní ìyá islam yìí ni òun fẹ́ kẹ́ ẹ di mùsùlùmí ni gbẹ́nu ẹ̀ sọ̀hún kí là ń sọ kí ló ń sọ títí títí tí tọ́lọ́run bá fi kádàrá yìí pé ìyá yìí súnmọ́ láti jẹ́ ọlọ́run ọba nípè akhiran gbà tí ó jẹ́ pé ní tí ọmọ ìtẹnumọ́nì pẹ̀lú bó ṣe ń ṣe pẹ́pẹ́ ń fúrú fún ìyá ẹ̀ ìyá ìgbàdọ̀ ó padà gba kẹ́lmà kò ju ọ̀sẹ̀ kan tí ó di mùsùlùmí lọ ló jáde láyé now ìpèpè sójú ọ̀nà ẹ̀sìn wọ́n fẹ́ ká bẹ̀rẹ̀ láti lé ni tá à ń bá ń wá dáadáa kò sí ẹni tó yẹ ká kọ́kọ́ wá dáadáa fún nígbésí ayé wa tó tó àwọn méjèèjì àwọn òbí méjèèjì ló fi jẹ́ wípé Allah subhanahu wa ta'ala ó fìràn òjíṣẹ́ nínú tó fìràn òjíṣẹ́ sallallahu alaihi wasallam ó ní wípé ká má kó wọn láyà sókè kódà bí wọ́n bá jẹ́ kèfèrí àwọn òbí méjèèjì láyé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ọ̀kan nínú àwọn sàábé ó ti ó ti fi ó kọ́lẹ̀ bóun fẹ́ bójíṣẹ́ ńlá sallallahu alaihi lọ́jọ́ sójú ogun gbàtọ́ wá farahàn wípé òun ti ṣe tán o láti tẹ̀lé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó wá ń fún òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam nírò wípé bí mò ń ṣe ń bọ̀ nísìn àwọn òbí mi méjèèjì wọ́n ń sunkún wọn èyí dẹ́ ṣe mùsùlùmí mushrikan mushrikan òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kí ló sọ fún un ó ní padà lọ bá wọn bó ṣe pa wọ́n lẹ́kún lọ fún wọn lẹ́rìnrín látara ìṣesí rẹ̀ eléyìí ni jihad tiẹ̀ tó àtàrà eléyìí ni àwọn afá ti mú wáyé pé n tí ó kó wọn láyà sókè a gbọ́dọ̀ sọ kódà bí wọn bá ń ṣe mùsùlùmí eléyìí pàtàkì níbi a ṣe máa túrì pẹ̀lú díl pẹ̀lú àwọn òbí wa tí wọ́n bá wá jáde láyé tán ká máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún wọn istighfar tí wọ́n bá ti jẹ́ mùsùlùmí ṣùgbọ́n tí wọ́n ì bá ṣe mùsùlùmí tí wọ́n bá ti jáde láyé tọ́ ìyókù díwájú ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala kò sí tá a lè ṣe fún wọn mọ́ ló fi di jẹ́ pé ọ̀kan nínú àwọn sábẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọba bójíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ó ní bàbá òun èèyàn dáadáa ni ó tọ́jú ẹbí ó tọ́jú ara ó dẹ̀ ń ṣe dáadáa ṣùgbọ́n kò gba Islam kò ṣẹ̀sìn tó jáde láyé níbo ló wà ayẹrẹ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam fi náà ọwà nùnà wọn iná tọ́ráyé ni gbogbo rẹ̀ mọ̀ gbà tí ó wá fẹ́ pẹ̀yìn dà ìṣesí tó ní lọ́kàn ní ti dáadáa fún òbí rẹ̀ ó mú káká wọ́n á béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà ìyẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam níbo ni tiẹ̀ náà wà òjíṣẹ́ náà sọ̀rọ̀ sílám dẹ̀ sọ fún wí pé inna abi wa abaka finnar fàhẹ́sùmá marotta bi qabrin kafirin fabashiru bin nar sórí dájúdájú láìsí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ tèmi bàbá tèmi àti tiẹ̀ wọ́n bẹ nínú náà sọ wárí paríparí rẹ̀ gbogbo ìgbà tó o ti kọjá ní ẹgbẹ́ sàárè kẹfẹ́rí fún onírò náà tó ń túmọ̀ sí pé kí ni ayé ni rọ́mọ gbogbo ògùn ẹ̀jú wa a gbọ́dọ̀ ṣe lórí ìmọ̀láyé ń bí abala kẹta nínú àyà wa tá n bá bọ̀ tá fẹ́ yẹjú tó jẹ́ pé inshallah al á fi àsìkò lẹ̀ dáadáa lórí rẹ̀ ó ní àyà tí Allah subhanahu wa ta'ala ń sọ fún wa pé rabbukum a'lamu bima fi nufusikum ọba yín allah subhanahu wa ta'ala tó dá yín ó máa ń ti ń bẹ nínú ọkàn yín jù yín lọ in takunu salihin tẹ́ ẹ bá jẹ́yàn dáadáa fa innahu kana lil awwabina ghafurur rahima aláwàhù allah subhanahu wa ta'ala ọmọ ó jẹ́ ọba tí máa forí jìn àwọn tí wọ́n bá jẹ́ awwabi kí wọ́n tó ṣe nǹkan wọ́n sàdọ́lọ́n tí wọ́n ń ṣe é lọ wọ́n sàdọ́lọ́n wọ́n ṣe tán ibi tó bá kù sí wọ́n tún máa bẹ lọ́wọ́n ọba pé kó dáríjì hàn àwọn tó yẹ pé gbogbo ìgbà ẹ̀rí ọkàn ń jẹ́ wọn wípé ọba adẹ́dà wà ọ̀kan ṣoṣo ni ó máa ń táwọn ń rò ó gbọ́ ń táwọn ń sọ ó dẹ̀ rí ń táwọn ń ṣe gbogbo ìgbà ìròrí ìsọ̀rọ̀ sí àtìṣe sí wọn. Si wọn ò ní fẹ́ kó yapa sí tí ọba adẹ́dà ń fẹ́ bó ṣe bí wọ́n jíṣẹ́ náà sallallahu alaihi wasallam ìtún ọkàn ṣe ní gbogbo ìgbà báyìí kọjá yìí pé Allah subhanahu wa ta'ala òun ló ń occupy ọkàn olùgbàgbọ́ òdodo ó pàtàkì tí òmìmí bá ti mìíyàn débi pé eléyìí fẹ́ rí ìmọ̀ mú kéèyàn ló fi jẹ́ wípé gbogbo àrùn ọkàn tí ìjẹ́kọ́kùn ò dúró déédé bí ìjọra ẹni lójú bí ìgbéraga bí iṣẹ́ àrími ṣe agbọ́mi tàbí ojú kòkòrò gbogbo nǹkan wọ̀nyí èèyàn gbọ́dọ̀ mójútó torí àrùn ọkàn ni téèyàn ò bá mójútó kódà bí èèyàn bá ń fa azkar ó lè má ṣiṣẹ́ torí àwọn azkar bústà ni wọ́n àwọn àrùn yìí infections ni wọ́n tí èèyàn bá wà infected tó wá lo multivitamins ṣe mọ̀ pé kò rí nǹkan kan ṣe antibiotics ni wọ́n kọ́kọ́ lò náà láti fi clear gbogbo ohun tí ń bẹ ń bẹ àwọn àrùn yìí téèyàn ò bá gbé kúrò téèyàn ń ṣe ní pẹ́pẹ́ ń fúrú ó lè bíwó ẹni tó ń gbéraga tó ń jọra ẹ̀ lójú tàbí ó ń ṣègbéraga tí ò bá mójútó yùn gbogbo tí máa ń ṣe ní ìbádà ìgbéraga àti ìjọra ẹni lójú yóò máa bíwó ló fi jẹ́ pé ìmójútó àrùn ọkàn tó jẹ́ pé abala rẹ̀ ni àṣetánì gbà wọlé sí èèyàn lára tí fi da gbogbo iṣẹ́ rẹ̀ rú ó pàtàkì fún gbogbo mùsùlùmí Allah subhanahu wa ta'ala fi ń pe àkíyèsí wá sí i wa nafsin wa ma sawaha ẹ̀mí àtàdámà rẹ̀ qad aflaha man zakaha èrè ó ti jèrè ta ni ẹni tó jẹ́ pé ó ṣe àfọ̀mọ́ fún ẹ̀mí rẹ̀ tó jẹ́ pé gbogbo ibi tó bá wà ẹ̀rí ọkàn jẹ́ pé ọba adẹ́dá wà gbogbo ibi tó bá wà òun ó ń páyà ọba adẹ́dà kó tó sọ̀rọ̀ tàbí kó tó ṣe nǹkan kan ìgbà tó tún ṣe tán ó tún ń páyà pé àmọ́ kọ́sàgbà lọ́wọ́ wa tọ́jẹ́ pé kò sẹ́ni tí ń fi àpèjúwe báyìí hàn wá bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wa sallam kò síṣẹ́ rí kan tí ó ṣe tán tí ò ní tọrọ gáfárà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba pé ọlọ́wọ́n ọba ibi tá a mọ̀ ṣe dé nìyí mọ́ṣá àforíjìn wá ibi òkúta kù sí eléyìí ò ní jẹ́ kíyàn jọra ẹ̀ rójú kò jẹ́ oúnjẹ gbé nígbèraga ntí ń dẹ̀ ń ṣe yọ máa ṣe láti fi wojú rẹ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala nìkan ló fi jẹ́ pé ntí sábà máa jẹ́ kíyàn rí àrùn yìí mú kúrò ń bẹ̀ àkọ́kọ́ rẹ̀ ó ní ikhlas ikhlas níyà gbogbo ohun tí yẹn bá fẹ́ ṣe kó ṣe é láti fi wójú rẹ ọlọ́run bá nìkan gbogbo ohun tí máa ń dẹ̀ ń ṣe kó fi jọ ìṣesí tòjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam nìkan látara báyìí kò ní ṣìnà kò ní wọ̀gbẹ́ ìṣesí rẹ̀ ó máa yanjú ní gbogbo ìgbà kí ọba adédọ̀lá subhanahu wa ta'ala kó fi léyìí kó fi táwa lọ́rẹ́ ń bí kó dẹ̀ fi kó jẹ́ àárí níbi tí ó lérè ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kọ́ máa dálù wà láyà inshallah alkarim sókítà sọ lórí àwọn ntàǹbàbọ̀ nìyẹn àbèrè àgbà àwọn ìbéèrè díẹ̀díẹ̀ kan láyé ká má gbàgbé o ọmọ ìyá wa abdulmajid suleiman ó pè wá sí wòlímọ̀tì nìkan ṣé wòlímọ̀tì nìkan ló pè lẹ́nìí. Now, Ajib. <laughs> so, now. ماذا عندكم من السؤال؟ جزاكم الله خيرا sir. وأنتم؟ نعم. One, two, three. Okay. Four, five, six. Bàbá tí ó ní ìgbàléyà sí àwọn ọmọ ẹ lè máa rẹran ọdún fún lọ́dọọdún tí wọ́n máa pa ọ̀dọ́ àfù bàbá tó ti kú. rárá alààyè ni iléyà jẹ́ ọ̀ràn yẹn lé lórí ẹni tó ti kú. naam ẹni sàwọn lè gbọ́dọ̀ alaikum salaam tala. ẹnìkan sọ pé gbólóhùn pé jazakallahu khairan káwọn sọ pé wa yakum wọ́n ní pé ká máa sọ pé wà yá kùmọ̀ ibi ká máa sọ pé wà á ń tùn ni ó yẹ ká máa sọ ṣé bẹ́ẹ̀ náà lórí sá. <clears throat> àwọn èèyàn wá sí ọ̀dọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam látara tí òjíṣẹ́ náà sallallahu alaihi ń ṣe fún ọ wọ́n wá sọ pé jazakallahu òjíṣẹ́ náà sallallahu alaihi wá sọ pé wa antum fajazakumullahu khairan so nasu tiari nìyẹn wípé ńgbà tí wọ́n sọ bẹ́ẹ̀ sójíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní tó fi dá wọn léwùn ni tẹ́lẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yẹ́ ò rí ẹ̀rí ni ni wọ́n sọ pé ni wọ́n máa fi ń lo wọ ìyákùn bọ̀tí ńgbà tó yẹ pé a ti wá rí ẹ̀rí pé ntí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam fi dá wọn lóhùn ni ká dúró níbi tí òjíṣẹ́ náà sallallahu alaihi dó sí òun ló ládàá. Assalamu alaikum. alaikum salaam. Uh, first question mi ni pé a pé téèyàn bá ṣe iṣẹ́ after the iṣẹ́ tó ń wá ọ̀yọ́ náà náà bá. bẹ́ẹ̀. after then ó wá have contemplation pé ṣé ó ṣe sincerity àbí ó ṣe pé sincerity ẹ̀ wá ń shake he was ben. not sure. bẹ́ẹ̀. ṣé ó máa tú ìwọ̀n ó máa tú iṣẹ́ yẹn ṣe ni or what should we do. kọ́ máa ṣọ̀pọ̀lọpọ̀ istikfar ni sórí kéèyàn má dùn tẹ̀tẹ̀rẹ̀ ńgbà tó ṣiṣẹ́ tán kọ́ máa ṣe èméjì á ah, ṣé torí ọlọ́run mo fi ṣe àbí torí nǹkan míì ẹ̀yin gan ìpáyà ọlọ́run ọba ni tó ti yé báyìí nìsín ẹ̀yin ní pé kò gbára lé òun e. ń bẹ̀rù pé á ah, ṣe iṣẹ́ yìí ṣé ó lè jẹ́ gbígbà àbí torí pé marking scheme ò sí lọ́wọ́ rẹ̀ kọ́ akún fọ́pọ̀lọpọ̀ istikfar ló fi jẹ́ pé gbogbo ìgbà tá a bá ti kírun tán istikfar náà la máa fi láfi lákòókò ṣe pé marking scheme ò sí lọ́wọ́ wa o ọwọ́ bá dẹ́dà lọ́wọ́ ibi tá a bá kù sí kọ́mọ́sá àforíjì wa. Um, this uh, mika this ló sọ pa ẹran iléyà ẹran iléyà ò gbọdọ̀ ju ọjọ́ mẹ́ta lọ nílé so this uh, tradition. nípìnlẹ̀ nípìlẹ̀ nìyẹn létà nípìlẹ̀ nǹkan ó le díẹ̀ nǹkan le díẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlà ń fẹ́ kí á pín ká àwọn tí wọn ò rí pa káwọn náà kí wọ́n jẹ àǹfààní ẹran léyà nígbà yẹn òfin tó wà ní wípé a gbọ́dọ̀ sọ ẹran léyà jùjọ mẹ́ta lọ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba wa gbé ìkẹ́dé òjíṣẹ́ náà sọ àṣàlà sọ pé a lè jẹ ń bẹ̀ a lè fi pamọ́ ń bẹ̀ a dẹ̀ lè fi ṣe sàrà ń bẹ̀ so uh, now now. issue for example èèyàn ní colleague ní office. now. and uh, if she's a Christian or something like that. now ó wá jẹ́ pé ó fẹ́ ṣèyàwó. now but um, this tradition pé ọmọ akọ́kọ́ bímọ náà something like that tó wá ṣèyàwó. kí ni what is the tó jẹ́ ká ṣe as a Muslim. gbogbo bó bá without restriction wa. now ṣá lè lọ sí ìgbéyàwó yẹn àbí a tún lè fún gift all those things and kí ni backing ti máa lè téèyàn lè fi backing. gbogbo gbogbo ìgbìyànjú tí wàá ṣe tí ó fi rí yàtọ̀ pé bẹ́yìn ṣe ń ṣe o ó kù káàtó báwa ń ṣe ń ṣe ìlọ́nà but èyàn ó fún ní assistant ní níwọ̀ntúnwọ̀nsì ní tipa bá ṣe mọ̀ asalaamualeykum ah, wa rahmatulah. wa rahmatulah ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ẹ ṣàlàyé fún wa kí ni wọ́n ń pè ní gbígbàdúrà gan. gbígbàdúrà fún mùsùlùmí kò túmọ̀ sí pé tó fi àdúrà yẹn sùn yẹn tọ́lọ́wọ̀n ọba fún ẹ ọlọ́wọ̀n ọgbà gbogbo àdúrà tí mùsùlùmí ṣe ọlọ́run gbà but ó lè ní ẹ̀ṣẹ̀ kan tó ti dá tẹ́yìn tó jẹ́ yí pé ó lè fa wàhálà fún àwọn àdúrà tó ń ṣe yẹn ọlọ́run àbá máa fi clear rẹ̀ fún ṣó ti yé báyìí nísìn kò sí àdúrà tí mùsùlùmí gbà tí ọlọ́run ò gbà á. ẹlẹ́kejì ó ní mọ́ṣáláṣí kan ní àdúgbò. torí aṣlù rẹ̀ aṣlù àdúrà ni wípé gbígbà ni tí ọlọ́run bá sá ti ṣe ní. Ni yóò rọrùn fún ẹ ipe kó tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ti gbà asúlù rẹ nù tí o n ta àwọn anfẹ specifically yẹn <clears throat> tí o bá tẹ̀yàn lọ́wọ́ n tó lè fà ní o lè dẹ́ṣẹ̀ síbi kan aburú kan lè fẹ́ ṣẹlẹ̀ ọlọ́run ọba ó fi yẹn dì káburú yẹn má ṣẹlẹ̀ sí ọ ní nǹkan tó ń fẹ́ nísìnyẹn tó bá tẹ̀ ọ lọ́wọ́ taburu yẹn bá wá dènà dé sọmọ pé kò ní sàǹfààní sọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn torí pé Allah subhanahu wa ta'ala ó fẹ́ràn wa ju báwọn òbí wa gan ṣe fẹ́ràn wa lọ so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó fi ń dì aha so n tó lè mú kí n tá n béèrè lọ́wọ́ ọlọ́run bá kó dì lé nìyẹn bọ̀dì pé kò gbà ó gbà. ẹlẹ́kejì mọ́ṣáláṣí kan wà ní àdúgbò wa nídìí mú bẹ́ẹ̀ bàbá tó kọ́ lé yẹn náà ló kọ́ mọ́ṣáláṣí fúnra rẹ̀ wọ́n yọ ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù yẹn wá wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí gangan bíi méjì bá. ìyàwó ọmọ bàbá yẹn kan ló wà ń lo ṣọ́ọ̀bù yẹn wọ́n wá ń ta ọtí nínú ẹ̀ débi pé wọ́n máa wà ga ọtí wọ́n fi blọ́ọ̀kì ẹnu ọ̀nà mọ́ṣáláṣí. Subhanallah. ìgbà tẹ́mi kọ́kọ́ débẹ̀ ẹ̀mí kírun bẹ́ẹ̀ bí ẹ̀mí lókàn bẹ́ẹ̀ ẹ̀mí mi kọ́ wọn á wá bómi mọ́ àfi ń kírun. bọ́ṣú pàkíyèsí wọn sí. mi ríyàn téèyàn lè pè mí obìnrin yẹn náà náà ń dàrẹ́ tìǹpé yẹn lè lọ bá sọ̀rọ̀. obìnrin tó ń tọ́tí. obìnrin tó ń tọ́tí ẹ̀pọ̀ náà ni. ó ṣì ń kírun wọ́n á kírun. Ah, náà fada ah, tó ń gbà tó ń ṣe ń kírun yẹn ó ṣe é bá sọ̀rọ̀ torí nǹkan kan ń bẹ tó lè bí gbogbo ọ̀run wó tírun yàn ní wúlò fún yàn ó ní kéèyàn tọ́tí kéèyàn mutí kéèyàn ràn lọ́tí lọ́wọ́. òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala òjíṣẹ́ náà sọ̀rọ̀ ọlọ́run ṣẹ́bi ẹni tí ń rọ ẹni tí ń tà ẹni tí ń mú gbogbo wọn ẹni ègbé ni wọn so ńgbà tó ti yẹ pé òun ń kírun mùsùlùmí ni ká bá sọ̀rọ̀ ọ bẹ́tà ju pé ká pàtì lọ ó lè nira ṣùgbọ́n ká bá sọ̀rọ̀. ó ní wọ́n ní àáfàá kan tó wá máa ń ṣe mólúdà àti ìlà láti kọ́dún fún ọ ṣé mo lè dárúkọ àáfàá yẹn. má kò ní ìtì. àáfàá yẹn ara àwọn àfa àtẹ pé ó máa ń claim níṣẹ́ àtẹ pé tẹ bá lọ bá a tó kàkà kó gbàrọ yín á dà á sí nǹkan mi tẹ pé ó máa. kò wá possible lópin ìwà tó bá ti já àfa o kó wá pàmìtì ọtí títà àbọ̀tí mímu bóyá náà ni ẹ bá sọ̀rọ̀ ó yí pé kó bá obìnrin sọ̀rọ̀. ẹ táàmù mbólúdà àti ìlà láti kọdún yẹn lè lè rí òǹkóló obìnrin yẹn náà wà lára ẹni máa ń fi ṣe alága. kẹ́ ẹ̀ ó bẹ́tà láti bọ́ ìwọ̀n yẹn kúrò because ọmọdé ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ wa kọ́lọ́n fọ̀rùn kẹ́ ó ti jáde láyé sọ́jà ni àjọ wa nú mọ́tò àwa ń lọ níbi sáìdì apọ́ngbọ̀n yẹn ṣẹ́wọ̀n pé wọ́n máa ń ta ọtí níbẹ̀ gbogbo àwọn tí wọ́n ń ta ọtí níbẹ̀ mùsùlùmí ni wọ́n àwọn ọmọbìnrin yẹn wọ́n wá advertise ọtí fún un ó wá béèrè kí lorúkọ tiẹ̀ ó ní kàrímọ́ ó ní kàrímọ́ kàrímọ́ ọ̀yẹ́ kó tọ́tí ó ṣe dáwà fún bẹ̀ wàláhì ọmọbìnrin yẹn sọ pé òun ọ̀gbọ́ rí àfi bó ṣe ń sọ fóun yẹn torí pé gbogbo àwọn àfa tí wọ́n wá máa ń ṣàdúrà fáwọn wọ́n mọ̀ pé owó ọtí làwọn ń ná fáwọn kódà wọ́n máa fún àwọn ní àdúrà kí ọjà àwọn ó lè tà wọ́n dẹ̀ mọ̀ yìí pé àwọn ọ̀tá nǹkan jọ tí lọ. ọlọ́ istagrobat ó yàlẹ́nu pé à ọtí èyí ò lè tọ́ tíkẹ̀ pé gbogbo àwọn táwọn wà ń bí mùsùlùmí gbogbo àwọn eléyìí ti lọ ájì eléyìí ti lọ òun náà ń gbèrò láti lọ ájì lọ́dún lọ́wọ́ á ṣàlàyé fún dáadáa ìṣẹ́jú mi báyìí pé ó ní àwọn àfáàyàn ẹ̀ wọ́n léèrè wọn àwọn náà mọ̀ yìí pé haramu ni. nínú tí wọ́n bá sọ ọ̀kan nínú àwọn ọmọbìnrin yẹn tó gbọ́ ọ̀rọ̀ yìí ọba fi ibẹ̀ yẹn lẹ̀ ń gbà tí rí wọn ìwọ náà ló tún máa bá wọn yòókù náà omi inú wọn sìgá ló ń tà torí owó tí rí sìgá lọ ni àwọn tí wọ́n mọ̀ yìí gbé haram so gbogbo orú nǹkan báyìí tó lẹ̀ owó tí wọ́n ná sí sìgá ó expensive gan ju tọ́tí lọ so kò ẹ wọ́n pa àwọn tì you know tí o bá ti ṣe iqamatul hujja lé lórí ìwọ náà ó ní ìpín nínú tí ọlọ́run ọba ó fi bí ẹnjọ́ gbẹ̀ndẹ̀ àlùkò hàdà wà hàdà wọlé hakulmọ́rù tọba tirẹ̀ ń dín ṣèbàjẹ́ tí o mà wọ́n náà dẹ̀ ń wò pé ọ̀yẹ̀kọ́ mà á ọyẹ kọ́ mákẹ̀ ọkọ̀kọ́ sọ tiẹ̀ náà ó pàkíyèsí rẹ̀ sí pẹ̀lú àdúrà pé kọ́ lọ́wọ́ bá tọ́ sọ́nà. sọ́wọ́n aleykum salaam. ẹ mo fẹ́ béèrè pé kẹjọ bá ṣàlàyé nípa ìgbà tí ilẹ̀ ń mọ́ ṣé àlùfájàre ni àbí tíjọ́ kejì ti bẹ̀rẹ̀ ṣé mọ́gìrì ni àbí àlùfájàre. tí mọ́gìrì bó bá ti tó báyìí lénìí a ti bẹ̀rẹ̀ òru ọ̀la tí oòrùn bá wá ti yọ. No ọ̀sán ọ̀la ti bẹ̀rẹ̀. but mo á ní ẹ̀rí kan tó yẹ pé àwọn èèyàn máa ń sọ ni pé nínú yasin pé tí ọlọ́run sọ pé láṣàmùsì yá ń bàgé. antoni kala kọmọra wàlẹ́ lẹ́nu sáàbì kò nàá wa kullu fi falqin yasbihun kí ni túmọ̀ rẹ̀ tó fi wá jẹ́ pé yìí wá dẹ̀ rí. ẹnu gbàdúrà tí ọlọ́run sọ pé òru òní ṣáájú ọ̀sán mùsòrò sórí wọ́n lé tídà ọ̀wé tìní tọ́ ọ bá ṣe báyìí ṣé lè yé ṣe tìní barakalafik tọ́ ọ bá fẹ́ gbà tá a bá fẹ́ gbà wẹ̀ nígbà wo la bẹ̀rẹ̀ sí wóṣù magrib ni ok tá a bá róṣù nígbà tí magrib bá tó àwọn ẹjọ́ wo la fẹ́ gbà. barakallahu fik ìgbà wo làwọn bẹ̀rẹ̀ ńgbà tí alifajari bá ti yọ bá a ṣe kájọ nínú islam nù àwọn júù gan bá ṣe ń kanu. afáàkàn pé kíní yẹn kó pé méjì. ó ní kíni. a ní kó pé méjì. ajib náà wọ́n ń gbọ́. a ní pé ní láyé àwọn ìgbà tó ti kọjá. náà. ń pé àwọn ọba tó jẹ́ àwọn ọba islam. bẹ́ẹ̀ni ń pé wọ́n máa ń wo fálákì fún wọn ni wọ́n máa ń wo kí náà pé. sori tí ẹ bá tún Quran paul òjíṣẹ́ ńlá ṣe tu láàkọ́kọ́ wádìí bó ṣe tu là ń sọ yìí gbogbo ohun tí oníwọ̀n mú wálẹ̀ rí àwọn náà máa ń gbọ́ tí wọ́n máa ń sọ bọ̀ tí wọ́n kọ́ sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ bá a ṣe ń kájọ nínú Islam ni wípé òru ló ṣáájú ọ̀sán tí magrib bá ti tó òru ọmọ tá a bá bí tí magrib bá ti tó nìsín a bí sóòrù ọ̀la ni so ńgbà tá a bá ka ọjọ́ tá a kíkà rẹ̀ a wá bẹ̀rẹ̀ ọjọ́ látọ̀la a bí sóòrù man ithnain a yẹ pé ithnain níjọ́ àkọ́kọ́ tholatha arbia khamis juma sabt ahad dáṣe kó ma yìí. tí ẹ wàá bímọ níbi sunday lé ní báyìí. ó bímọ ní ìsìn báyìí. ó bímọ ní ìsìn ok ìgbà tó bímọ ní kí ni ni. sunday. ahad ok ìjọ kejì yóò jẹ́ isnain tó ìjọ tá a ṣe kó mọ yóò jẹ́ sabt tọrọ sanladi. ẹ béèrè ẹlẹ́kejì ni pé mo fẹ́ béèrè pé tí òkú bá kú tó jẹ́ òkú mùsùlùmí tí àwọn fámìlì wa Se meeting tó sọ pé wọ́n máa dáwó pé tó máa fi ṣe sàrà fún ẹni tó kú yẹn. kí ni sàrà. pé àwọn máa dáná. náà kí ni sàrà. fẹ́ kẹ́ ṣàlàyé fún wa náà ni. náà tí mo mìíràn pé kí ni sàrà ni wípé àti eh, afẹ́ fi wojú rẹ ọlọ́run ọba fún pípa olúkálukú bá sì mọ ni ká gba olúkálukú wa níyànjú yìí pé ẹ á tọrọ àforíjìn fún ẹni tó kú ò súnàní. torí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tí wọ́n bá ti gbé òkú sínú sàárè báyìí a ní ẹ tọrọ dúró ṣinṣin fún ọmọ ẹ̀yà yín torí wọ́n ń bi léèrè nísìn so ti yé báyìí nísìn wọ́n ń bi léèrè wọ́n bi léèrè béèrè mẹ́ta yẹn ta lọ lọ́wọ́ ọba tó gbélé ayé sìn ẹni tí máa ń ṣe ṣírùkù kò ní rí sì mọ́ wa kí lẹ̀sìn tó gbélé ayé ṣe ẹni tí máa ń ṣe bìdà art yóò ṣìnà kò ní rí ìdáhùn kó tó yẹjú mọ́ wa kí ló rí sọ sí arákùnrin yẹn yóò ti píkẹ̀ pé ṣé Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run ọba ni ìjíṣẹ́ rẹ̀ ni so ẹni tí ò bá tẹ̀lé súnà kò ní rí gbogbo eléyìí mú wa so ìmọ̀ gbàrẹ ká ṣe sàrà àfọkù súnà ni ló fi jẹ́ pé òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam sọ pé istikfar kan wà tí máa fún yàn ní commission istighfar wo tó bá sọ pé alama firli waliwalideya walmuminin walmuminat walmuslimin walmuslimat alahyai minhum walamuwat tó ní gbogbo àwọn tó dáa kọ yìí ọ gba commission ládàá istikfar lórí ọkọ̀ kan nu wọn àtàwọn tí wọ́n ti jáde láyé àtàwọn tí wọ́n ti wà láyé kò ló ń kà so ti yé báyìí nísìn ló fi jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ eh, àwọn afáàmọ́ recommend kí ẹ̀ ṣe istikfar eléyìí kí ládé yẹn fi pọ̀ dáadáa ìmá tọrọ fún òkú súnà ni but kìí ṣe wípé ká wá jẹ ń pa pé ìwọ dáyé báyìí ìwọ dáyé báyìí nítorí bá rọ olúkálùkù lọ́rùn ó lè jẹ́ pé nísìn orí ẹnìkan tí ó le fún nítorí nípa ní ìdajì búrẹ́dì láti fi ràn lọ́wọ́ ó dà níyẹn pé ìwọ ọlọ́run ọba o òkú mi tó kú bá ń fi ládàtọ̀ ọ̀bà fún mi lórí búrẹ́dì tí mo fi fún lágbájá yìí bá ń fi ṣèké àtìgẹ̀ fún ọgbà ládà sẹ́ẹ̀rì tó ṣe yáda wọn ó dẹ̀ tún mọ̀ bá. bẹ́ẹ̀ ìjọ kẹjọ tó ń ṣe yẹn. kò sẹ́ẹ̀rì fún kò sẹ́ẹ̀rì fún kò kò sẹ́ẹ̀rì fún jọ kọ́ dáná ń bẹ̀ ńkọ́ kọ́ dáná ń bí òkú. gbogbo ẹ̀ kò sí bídíà. ok bídíà kọ́ dáná ń bẹ̀. níbi ìjọ kẹjọ bídíà ni but anytime tó wò ó pé àwọn èèyàn ò róúnjẹ jẹ ó fẹ́ nira ó lè jẹ oúnjẹ tútù ó lè jẹ tó ti sè ìgbà míì due to nature Èkó city kéèyàn sè é ó lè fẹ́ bẹ́tà ju pé kéèyàn gbé fún àwọn èèyàn ní tútù lọ torí tútù tí bá ṣe gàárì tàbí cornflakes kò ní rọrùn fún yàn láti tètè sọdún oúnjẹ lẹ́sẹ̀kẹsẹ̀ àwa sè é ó pín fún wa pẹ̀lú àníyàn lọ́kàn ara rẹ̀ pé ládàá tọ́lọ́wọ́n bọ̀ bá fún ẹ kọ́lọ́hún ó fún okùn báyìí èyàn ó mu but kìí ṣe ń tà dájọ́ sí pé jọ́kẹjọ ogójì ọjọ́ ọdún kan anytime ni so ti yé báyìí nìsín anytime tọ́lọ́hún bá bá ti kẹ́ ọ ò lè kó àwọn èèyàn lẹ́nu jọ pẹ̀lú àníyàn tọ́ba tọ́ba fẹ́. ṣé àwọn afá lè kójọ tó máa ṣàdúrà fún òkú yẹn. rárá ká kójọ pọ̀ pa ń ṣàdúrà kò sẹ́rì fún. ok kò sẹ́rì fún.

ntọ́wà ní wípé kárántì ara wa ní inú àdúrà wa torí pé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àsọ̀nà sọ wípé àdúrà tó ṣe fún ọmọ làkejì rẹ lẹ́yìn rẹ nígbà tí ò sí mbẹ̀ ó ní ó ti di gbígbà pé ọlọ́run bá máa máa fi màláìkà kan tì ní wípé kọ́ máa ṣe àmì àti wọ náà kọ́lọ́run gbàǹtó sí ládùúgbà yìí àti tiẹ̀ náà so eyín ló mú jù ó fásità ju yí pé ká máa pe àpéjọ tí ò sí ẹ̀rí fún lọ. now now now kìí ṣe ń tọ́sọ ni ẹ kìí ṣe ń tọ́sọ ni ẹ ìbéèrè nu kìí ṣe pé òòrò bẹ́ẹ̀. tọ́lọ́mù bá ṣe dáadáa fún ọmọ ya kan barakallahu fik. bárakàláfì náà náà tọ́lọ́mù bá ti ṣe dáadáa fọ́mọ ẹ̀yà wa kan tí ó jẹ́ duty tiwa bárakàláfì wọn náà bọ́ falùbáríkà sí fún kó náà dá okun pé wàfíkà bárakàlá ọlọ́wọ́n bọ́ falùbáríkà sí kó náà falùbáríkà sí tìǹà tó ntí mùsùlùmí máa sọ nìyẹn gbólóhùn yẹn lásán àdúrà kò sí àdúrà tí ó tó ṣó ti yé báyìí nìsín lórí ọ̀rọ̀ títọrọ fóòkù náà ni ó jẹ́ common practice kan máa sọ pé ẹ ṣe kúlò aláwọ̀ mẹ́ta ẹ ṣe kúlò aláwọ̀ mẹ́ta ṣé bídà lílé ni àbí. ààrẹ ah, ah, rè fún but gbogbo àdúrà tíyẹn ṣe tíyẹn fi wá dẹ́kun fóòkù èèyàn lè ṣe ó lè jẹ́ pé gbogbo ìgbà tó o bá lọ sájìdá ni ò ń tọrọ tó o bá ṣe tó o bá ṣàdúrà tán ò ń tàdúrà fún àwọn òkú rẹ̀ ó lè dákọ̀ wọn wọ́n láwọn bàbá ń foríjì àwọn òbí mi méjèèjì bá ń foríjì àwọn àfáà mi bá ń foríjì ó lè ṣe gbogbo wọn yẹn. eléyìí congregation tí wọ́n máa ń ṣe wọ́n ti máa ń ṣe jù. naam. congregation tí wọ́n máa ń ṣe eléyìí jù láàrin àwọn oníbídàdà ló ti common torí ẹ̀ ní mi ṣe mọ̀ bóyá. àìlá àìgbọ́yé tó ni àìgbọ́yé tó ló máa ń fà but wọn rán tó ọ wà nínú tí mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe ń gbogbo gbà ká máa tọrọ àforíjì fún àwọn òkú àtàntí lọ pàápàá jùlọ àwọn òbí méjèèjì àtàwọn afáwa second question ni pé ó ṣe ohun tún ṣẹlẹ̀ ń sìn láàrin àwọn tí. a sọ̀rọ̀ sókè. láàrin àwọn tí a rò pé wọ́n ṣe súnà náà ni. na. kí wọ́n máa fi sura alukoran san ọmọ àdáwìrì ìyàwó ṣe súnà lédè yìí. sura alukoran. bẹ́ẹ̀ wọ́n á ní òní kí òní kí ọkọ kí fúnyàwó kó fi ṣe owó orí ẹ̀. kó kí ni kó ké sóra kan nínú alukuran bí ayáwó yẹn ló máa request fún mi. wọ́n lè má gbọ́ yé ni sórí ẹni tí ó lóun ò ní nǹkan kan tó jìṣẹ́ náà sàásìlà ni mo fi fún ẹ pẹ̀lú tí ń bẹ tó o ní nínú quran yẹn láti fi kọ́ ni a fi kọ́ ìyàwó yẹn ni kì í ṣe yí pé káwa nísìnyí ọ̀ya fún ẹ lọ́mọ. Ah, wọ́n ti ń ṣe nísìnyí. no wọ́n sì gbọ́ yìí ni èèyàn ṣàlàyé èèyàn ṣàlàyé fún ọ ni kò sẹ́ni tí ò lè láṣìṣe. fẹ́tọ̀kùn ẹ̀ṣẹ̀ fana. ìbéèrè mi nígbà tí ɔwɔyampe nka dɔa dɔa mustajab ɛwɔ akoko dɔa ti muslim bá ṣe yóò gbà mo wá rántí pé mo ka hadith kan tó tí ọlọ́run máa ní kí sallallahu alaihi wasallam tó sọ pé dùwà mùsùlùmí máa gbà máa lè ṣàfihàn dhulm aw iqtida aw iqtida mi ò mọ bó ṣe wá mo á mọ̀ pé irú àwọn ilé. ọba gẹ́ẹ̀tì bó ṣe wá <laughs> tọ́ba ti di wípé ó ń kọjá àlà tàbí ó ń ṣàbòsí pẹ̀lú àdúrà rẹ̀ èyí ń ṣàdúrà mọ́ sóti yé báyìí nìsín èyí ń ṣàdúrà mọ́ ó ti di bíi kọ́ọ̀sì bíi pé ó ń ṣépè mùsùlùmí ọ̀dẹ̀ gbọ́dọ̀ máa kọ́ọ̀sì ọmọ ya wọn. irú dùá àwọn lára àwọn dùá tẹ pé a gbọ́njú bá. náà tẹ́ pé tàbí mi tẹ́ pé àti ó ṣe èdè bá àná ní tẹ́ pé àná pa àrílé àgbà ilé ìdàgbà pé kí n máa fi ọlá ṣe ẹ̀ tọrọ kí n máa sọ pé bóyá bìsí rì ni bóyá bìsí ẹ̀ ní nǹkan méjì mi ò kí n sábà gbọ́n pé bìsí ẹ̀ fatiha bìsí ẹ̀ kádà wà kádà irọ́ òun ilé nǹkan. àkọsẹ́rì fún kò sí ẹ̀rí fún kódà òjíṣẹ́ náà sọ pé kí wọ́n fi ọlá tọrọ nígbà tó ń bá papòdà tán. Now. Now. Now, um, kí kọ́lọ̀ ń jẹ́ ká rí yín pẹ́sà. àmì lórí dáadáa. Now, so um, ìbéèrè wa ó pé ẹni kí ojúṣe ọmọ sáwọn òbí rẹ̀ náà pé kí ọmọ máa rántí òbí rẹ̀ tí ó bá ti papòdà. bẹ́ẹ̀ni tí wọn jẹ mùsùlùmí. so jazakumullahu khairan. tí wọn jẹ àti là á sọ yìí pé èyí tó bá jẹ́ mùsùlùmí nínú wọn o tí wọ́n bá ti papòdà èèyàn máa ṣàdúrà fún wọn èyí tí ìbá ṣe mùsùlùmí èèyàn lè ṣàdúrà fún. kọlọmba lọrẹ mi lórí dáadáa. àmì àtẹ̀yìn náà. na hadith wà lórí pé tí pé sáfù wájú tàkọ́kọ́ ó lóore ju tẹ̀yìn lọ. tẹ̀yìn lọ bẹ́ẹ̀. mo wá fẹ́ béèrè ṣé hadith yẹn ṣé general hadith ni fún pé ṣó apply sí táwọn obìnrin náà. obìnrin náà rárá ètò lọ́lá jù nínú sáfù obìnrin ní sáfù tẹ̀yìn. even tí bàárẹ̀ àbá wà bí báwọn kan ṣe wà lókè tó yẹ pé wọn close mọ́ àwọn. lára wọn tó bá jí ń tó náà ni tó ń túmọ̀ sí ni pé kóbìnrin má tètè dé mọ́ṣáláṣí àǹtí. Ah. Ah. Ah. náà obìnrin kí wọ́n máa lọ́ra àti kì í ṣe pé wọ́n bọ́kùnrin ó tètè dé sí mọ́ṣáláṣí tí ó fi sí sáfùwájú dé sí kóbìnrin ó lọ́ra kó fi jẹ́ pé ráfù tẹ̀yìn ni ó dúró sí. Hmm. ṣé o ti yé báyìí nìyí? jazakumullahu khair. wa antum fa jazakumullahu khair. naam bí tí a ti ń kí jumaa. naam. àwa kírun tán èèyàn tó bá yẹ pé bí a nìsín ẹni yẹn wá jẹ́ ẹni tó yẹ pé táwọn ti kírun tán wọ́n máa ṣe àsìkáwò nínú nínú mosque bẹ́ẹ̀. bẹ́ẹ̀. so gbàtàn wá kírun tán ìmọ̀mọ́ wa ní àfẹ́ ṣe àwọn tó má lè dúró ẹ jẹ́ ká dúró àfẹ́ ṣe dúró àkàn o bí a lórí nǹkan kan bí ẹni tó ti ní àníyàn kó fẹ́ ṣe àsìkò tẹ́lẹ̀ ṣé ó lè dúró pé kó máa ṣe tiẹ̀ lọ àbí kó náà kó jáde pẹ̀lú àwọn tó ń jáde. ètò bá rọ̀ lọ́rùn ẹ̀ tí o ní ṣàwáṣà rẹ̀ tí o ní kó bá concentration tiẹ̀. sáwọn lè kàn sílẹ̀. a kàn sílẹ̀ ń tọ́lá. ẹni tí ìgbàláyè ò sí fún wa pé ká lọ ya owó tó ní èlé inú. ẹni tí wọ́n fẹ́ gba project tó ṣe pé condition tó fún ni pé àfi kó lọ fowó kó lọ fi owó ẹ kó lọ fi ṣe project yẹn tó bá parí project tán kó wá gba owó tó wáyé pé kò rí àǹfààní àti rí owó yẹn gbà níbi kankan ju pé àfi kó lọ yá owó yẹn lọ ní níbi irú bank tó yẹ pé interest dẹ̀ wà ń bẹ̀ ṣé ṣé ẹ̀kàn ṣé ìmójúkò wà fún ẹni bẹ́ẹ̀ láti gẹ́bí mùsùlùmí pé condition ló wà láǹtí ẹ̀. kò sí mọ̀júkò kò mọ̀júkò جزاك الله خير <laughs> بارك الله فيك أزيكم بارك الله أحسن الله عليك ìbéèrè méjì mo ní àkọ́kọ́ ṣé èèyàn lè tọrọ èèyàn lè ṣe sọ́dọ̀kọ̀ járíà fún òbí tó wà láyé àmọ́ tòbí tó ti kú ń gbé òbí tó bá ti kú a lè ṣe sọ́dọ̀kọ̀ járíà fún hmm. bọ́yìn tó bí ẹ̀ wà láyé ṣó lè mówó lápò ẹ̀ kó lóun fẹ́ fi ṣe nǹkan kan pé kọ́ fún òbí òun tó wà láyé ní ládàá ìyẹn ìkíní. Hmm. <laughs> mi ìmọ̀ náà mo ń béèrè sá. kó béèrè lọ́wọ́ ìyá yẹn náà kí ló ń ìyá yẹn ń fẹ́ ó lè má jẹ pé tí ìyá yẹn ń fẹ́ kọ́ yẹ pé kì ṣe tóun fẹ́ ṣe yẹn ló kàn nínú ọ̀rọ̀ ìyá eh. eh. then secondly ẹni tí ọkọ ẹ̀ àbẹ́bí ẹ̀ kan ti kú ṣó lè ṣó lè ṣó lè ṣe irú nǹkan yẹn irú tọmọ ń sìn ó clear nǹkan ọmọ lè ṣe fóbi but ṣẹ́ni tó jẹ́ bí ìyàwó tọkọ ẹ̀ kú àbọ̀kọ tíyàwó ẹ̀ kú àbẹ́ tí ẹ̀gbọ́n àbábòrò ẹ̀ tó kú ṣó lè ṣe irú yẹn fún tàdúrà clear but ah. ṣó lè ṣe sọ́dọ̀kọ̀ fún irú ẹni yẹn kó wá ní pé kọ́lọ́hún bá òun fún ní ládà ẹ̀. aráàjì náà ni kò lè ṣe ètò aráàjì náà ni kò ṣe tí ìyàwó sọ́kọ kò rújú tàbí ọkọ síyàwó kò rújú but the other one náà aráàjì náà ni kò ṣe. Uh ẹ sákun lákàrà. wá ń tàn. ẹ sọ pé àwọn òbí wa mùsùlùmí. àwọn mùsùlùmí pín sí oríṣiríṣi. má tún má tún fi ìdí kókò ó jáde láyé sínú Islam nẹ̀ẹ̀mà ọ̀hún ṣọ́lá kìdá ṣoṣe kínní ibi tó bá mọ ibi tó mọ̀ dé ń gbà yàn nù ibi nígbà kan tí wọ́n ń pè ń súnà ńgbà kan nísìnyí wọ́n náà tún wò pé ah ní táwọn ń pè ń súnà ní ìyá àgbọ́yé ni bí ó ṣe máa tẹ̀síwájú náà nù sóti yé báyìí nìsín dédé ń wá dédé gàrí bí gàrí bó. nítorí mo ní àwọn alùtọ̀ríkà gan ní around me. a ní. àwọn alùtọ̀ríkà àwọn tó yẹ pé àwọn ní sufi. bẹ́ẹ̀ni. so tí irú àwọn níbẹ̀ yẹn lọ́wọ́ á kú. báwo ni wọ́n ṣe máa ṣe níbi òkú wọn bóyá ṣé èèyàn lè involve nínú gbogbo. Hmm, ara ìwọ ṣe bí súnà bá ṣe sọ. nítorí ìdí fídíò àná kú sí kọ̀ǹfà. bẹ́ẹ̀ni ṣé ẹ ṣe iqamatul hujja lé wọn lórí. because anybody tó bá ti ní wọn nínú family tàbí ó wà lágbègbè ó máa ṣe àlàyé súnà báyìí ni nǹkan báyìí wí báyìí ni nǹkan báyìí wí báyìí kò ọfẹ mọ sí ẹnìkan nínú gbogbo wa tí ò ní rúbà kì í ṣe pé àtàkété pé àní bá wọn ṣe but ẹ̀rí ń tà ń ṣe bá a ṣe ṣe nì bá a ṣe ń ṣe nì kólúkà kádẹ̀ mọ àlá tiwa láti bí i lọ káwọn pé ọmọ náà mọ̀ gbọ́ pé àwọn onísùnà ní eléyìí wọn wọn ò ní gba eléyìí ní táwọn gbà ní ká jẹ́ kí gbogbo ẹ̀ yẹn jùmọ̀ ẹ̀ ìyẹn pàtàkì. Uh, kí ọlọ́run kò ṣe dáadáa fún ìsà. àmì àti ọ̀nà. na wọ́n ní ṣé ọ̀ràn yẹn ni wàlímà ṣíṣe bóyá wàlímà tún nìka. ètò fẹsẹ̀ múlẹ̀ ju ọ̀ràn yẹn ni wọ́lọ̀ bó ṣe lè wù kó kéré tó kí ẹ̀ ṣe wàlímà bó wáyé pé nǹkan le kọ́lọ́n má jẹ́ ó le fún wa dẹ̀ fún wa bó wáyé ṣe pé búrẹ́dì cakes biscuit ló lè pín dàbínú ló lè pín káwọn èèyàn tiẹ̀ jẹ́ ká sọ pé ah mo ti lẹ́yìn ìgbà tó consummate tán. Ah, ó lè ṣe yẹn. ok but kí yẹn má ṣe pàápàá kò yẹ sí ìyá rẹ. ok mo rò pé àlàyé yẹn ó fẹ́ ṣẹbẹ́ ní take care kejì wọ́n ní báwo ni ṣíṣe wàlímà ṣe gbọ́dọ̀ rí. bágbára bá ṣe mọ. Hmm. ṣé owó ilé kéwú gbígbà ṣé haramu ni àbí halal owó wo lọ́wọ́ olè kéwú gbígbà. bóyá wọn kọ́ mọ́ kéwú wọn gba owó mbẹ. <laughs> kí ni ó jẹ <laughs> ẹni tó bá filẹ̀ tó bá ní òun ní ọ̀nà míì òun yọ̀ǹda fanima ṣùgbọ́n ẹni tí ò lọ́nà míì tó jẹ́ pé kò dẹ̀ sí bọ́dì tó ń gbé responsibility bí ó ṣe jẹ́ bí ó ṣe mu àsìkò tó filẹ̀ yẹn láti fi ṣe òun mójútó agbọ́dọ̀ sìn yẹn jù rẹ̀. eyín mi ọ̀tọ̀ nìyẹn wọ́n ti ń kọ́ṣe àwọn kanu tí e ṣara tiwa eyín ọ̀tọ̀ but wòlíìmà dúró fúnra rẹ̀ ṣáńgílítì kéèyàn ṣe bí àwọn ẹni síwájú ṣe ṣe torí ẹ̀sìn ni ìbádà ni ìgbà tó dẹ̀ ti jẹ́ ìbádà yẹn bí ó ní ẹ̀ ń tá a fi jọ ẹ̀ ń tá a fi jọ ó ní òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam gbogbo ohun tó bá wà lákọọ́lẹ̀ bó bá ṣe wà náà àkọọ́lẹ̀ láṣìṣe kì í ṣe yí pé káwá fi jọ táwọn kan. zọkùnrin kan dantọ. kọlọba kọba ṣàlékún ọjọ àti ìdàgbò fún yín sàn. àbẹ àtọwọlá. ó fẹ́ kẹ́ bá a ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ sí i ní <clears throat> lórí síkírì jẹ̀máà yín. naam. nítorí ara máa ń rí àwọn àfáà náà tó máa ń pa wọn ní àfáà súnà. naam. tó yẹ kí wọ́n máa ń kó sí abala síkírì jẹ̀máà yìí. Hmm. tẹ́lẹ̀ máa ń fi ẹ̀rí hadith tí anọ́sọ̀rọ̀ tó ń pé àwọn ọkùnrin kó jọ nínú ọlọ́run ọba kó máa ṣèrántí ọlọ́run ọba láti pé ìkẹ́ ọlọ́run ọba nìkan ó máa wọ́n. yes àwọn èèyàn ń ṣègbọ́ yé látara pé kí là ń ṣe zikir but definitely kì í ṣe zikir jama'i nínú nusus mi wà ń bẹ̀ tó sọ yìí pé wọ́n máa ṣe tasbihat tahmidat talilat àwọn kan máa ka Quran kì í ṣe pé wọ́n ń ṣe é papọ̀ olúkálukú ń ṣe tiẹ̀ ni tí wọ́n bá wá rẹ́ẹ̀rì tó sọ pé wọ́n ń ṣe é papọ̀ ni kó mú nọ́ọ̀sù kan wá tó sọ pé wọ́n ń ṣe é papọ̀ bẹ́ẹ̀ kì í ṣe pé wọ́n ń ṣe é papọ̀ olúkálukú ń ṣe tiẹ̀ ni. No. Jazakumullah khairan. Wa antum. نعم الدعاء على على المسلم يجوز الدعاء على المسلم لا للمسلم للمسلم نعم, نعم. يجوز للمسلم يجوز ولكن عليه لا نعم نعم نعم bó wá ni èpè àti ká ṣàdúrà fún ká ṣépè fún mùsùlùmí kì í ṣe ń tọ́da. bó wá ni àdúrà tí èèyàn lè tán ń ṣe fún ẹni tí ò ń ṣe mùsùlùmí pàápàá jùlọ ní ilé ọlọ́run bóyá àwọn afọ́kànlá ń ṣe dùwà. kọ́lọ́mọba tọ́ sọ́nà wọ́n máa ń ṣe àwọn àdúrà míì fún wọn tó yàtọ̀ sí yẹn. bóyá kò bí wọ́n léèrè pé kí ni dèlíìlì wọn but ẹni tí ì ṣe mùsùlùmí á ṣàdúrà fún ọlọ́run bá tó sọ́nà tó bá yẹ pé wọ́n gbé sí ipò tí ó fi jẹ́ pé àkóso lábẹ́ á kọ́lọ́ mọ́ jẹ́ kó ṣipò yẹn lò lé lórí kọ́lọ́run bá tó sọ́nà ni bí ó ṣe lò ó tí ó fi favour wa tí ó fi pay wa ṣé o ti yé báyìí nísìn gbogbo àwọn dùn àbẹ. so ẹni tó bá béèrè pé ṣé kò lẹ́tọ̀ọ́ kó ń ṣàdá fún ẹbí òun bóyá bí ẹ̀gbọ́n òun àbábúrò tí òun ṣe mùsùlùmí. tó wà láyé. ẹ tó wà láyé. ó lè ṣàdúrà fún ó lè ṣàdúrà fún. kí tó bímọ kọ́lọ́n jẹ́ kó rọmọ bí. kọ́lọ́n tọ́ sọ́nà kọ́lọ́n ṣọmọ ọlọ́mọ alálùbáríkà ọmọ ọmọ mùsùlùmí nǹkan kan kọ́lọ́n yóò yí padà gbogbo oríṣun. mọ ọdún wọ ẹ láti ẹ̀ka o wọlé lọ́lọ́pàá tí wọ́n fi rán tí wọ́n. ayyadakumullahu bi nasrihi. tèmi ni pé min alamẹ́tì nisa min alamẹ́tì sáà ti rasulillah, wọ́n ṣàlàyé fún wa ǹjẹ́ ó tọ̀nà kí ọkùnrin àbí obìnrin kó wá sùn kó wá ní òun àlànà fẹ́ dàbí àwọn àlàmọ́tò sáà àti Rasulullah ṣàlàyé nípa pé nígbà tí dajjal tó bá jáde tí máa mọ́ ṣe fún gbogbo ènìyàn so tí máa ń béèrè pé ṣé mi ló gbàgbà béèyàn mm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá arábìnrin náà jí ó wá ní báyìí báyìí báyìí bá lálàá tí òun la ǹjẹ́ ó tọ̀nà bẹ́ẹ̀ àbí tó sọ yẹn ṣé èèyàn lè fún láàyè pé kó sọ́fẹ́ lómi. olóhùn lálàá. olóhùn lálàá. ẹni tó bá lára àlá sọ tó bá kúrò àlá ẹni tó bá kúrò àlá ẹ̀ṣẹ̀ ni kabir raminal kabayir ẹ̀ṣẹ̀ ńlá ni tó jẹ́ pé téèyàn tí ó ń ṣe tí ọba túbà rẹ̀ yóò wọná látara rẹ̀ kọ́ tí ò lá ní àlá kó sọ pé òun là ẹ̀ṣẹ̀ ńlá ni tọ́ba lòun lálàá kó sọ àlá tọ́ba lá tọ́ba yẹ pé ó nítumọ̀ yóò tún. ẹ̀wọ̀n náà mo sọ pé ó nítumọ̀ mọ́ in tó jọ in tí Rasulullah ṣàlàyé. ẹ kó múra kó múra sẹ́sìn kó múra sẹ́sìn yí pé kí ikú lè bá dé kó dé bá iṣẹ́ rẹ̀ lọ́wọ́ mọ́ lọ́wọ́. So, uh, now, now, سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى ال بيته على ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته على ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد ẹni tí ó bá tọ́lọ́mùbá gbà láàyè